ẹ káàbọ̀ sí orí ètò wa gẹ́gẹ́ bí ọláyẹmí ṣe sọ pé òfófó ò kì í tán lẹ́nu mi àwọn kan mà ló tún wò mí sùsùn wọn ní olúwa tóyìn tó ń sọ nítorí pé kí ni tèmi bá ti gbọ́ báyìí mo máa sọ ní nǹkan tí mi ì bá gbọ́ mi ò ní sọ bọ́ tí bá ti gbọ́ màá sọ wọ́n ṣe pè mí ní tóyìn tó ń sọ. olúwa tóyìn tó bá yà àwọn èèyàn ní màá sọ̀rọ̀ lójú ẹ̀ mọ́. ẹ <laughs> eh, tí tí n bá ti gbọ́ ní nǹkan tí n bá gbọ́ tí n bá dẹ̀ rí pé ìròyìn yìí ó ṣe ó jẹ́ tòótọ́ òun náà ni mo máa sọ. kí ni mo fẹ́ mú wá fún yín lónìí gbogbo àwọn gbajúgbajà wa tó ń ṣe ọjọ́ ìbí ní oṣù december yìí a ní bàbá wa pa mr latin àwọn kan ló ń ṣe ọjọ́ ìbí o ìyàwó wọn ló ń ṣe ọjọ́ ìbí ṣẹ́dàmọ́ nǹkan tó jẹ́ kínú mi dùn nípa ọjọ́ ìbí ni wípé Eh, bàbá wa Mr. Latin wọ́n ti jáde lórí ẹ̀rọ ayélujára wọn wọ́n ní pé àwọn kí ìyàwó wọn kú ọjọ́ ìbí pé nítorí pé nígbà tí wọn kò ní nǹkan kan tí wọn kò tiẹ̀ lè rí oúnjẹ jẹ gẹ́gẹ́ bí ọmọkùnrin títí di wákàtí pé ìyàwó wọn ó dúró tì wọ́n nítorí náà àwa náà kí yín pé màmá ẹ ṣé o ẹ kú ọjọ́ ìbí a kí yín pé ìgbà ọdún kan ọdún kan ni o Bísọ́lá Badmus náà ṣe ọjọ́ ìbí rẹ̀ ní àìpẹ́ yìí à ń kí i pé ó kú ọjọ́ ìbí o olóṣèré tíátà ọmọ bọ̀tí ọmọ rẹ̀ ọkùnrin náà ló ń ṣe ọjọ́ ìbí ní oṣù yìí àtúntani gan la tún ṣe Kúnlé Afod Kúnlé Afod ọmọ wọn ọkùnrin òun náà ó ṣe ọjọ́ ìbí bàbá náà bàbá Túndé Brainard ọmọ wọn ọkùnrin náà ló ń ṣe ọjọ́ ìbí hmm. ìròyìn kan tí ó tún jẹ́ mọ́ bí ìròyìn bọ̀ kì í ṣe ọjọ́ ìbí kọ́ lélẹ́yìí tí mo fẹ́ mú wá fún yín náà ni ọmọ ni òbó olè tó jẹ́ gbajúgbajà òṣèré tí gbogbo wa mọ̀ ní eré ti ẹ̀ka ti àwọn olóyìnbó ṣe mọ̀ pé láìpẹ́ yìí ìjàmbá iná kan ṣẹlẹ̀ sí i nígbà tó wà ní location inú yẹn jó débi wípé ó ń sùn òun àti arábìnrin tán jìjọ ń sùn wọ́n ní ọlọ́run gan ló yọ wọ́n tí ilé òjò náà mọ́ wọn lórí ṣùgbọ́n tẹ́ bá tiẹ̀ rí àwòrán yẹn gan iná yẹn pọ̀ nǹkan jóná nǹkan bàjẹ́ rẹpẹtẹ ṣùgbọ́n láìpẹ́ yìí ńkọ́ hmm, àwọn Yorùbá náà ló sọ wípé ilé tó jóná ẹwà ló bù sí ó wá ń dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí pé Nigerian Integrity Films Award wọ́n mà ti fún ọmọ ní Òbólì ní àmì ẹ̀yẹ o láìpẹ́ yìí lórí fíìmù ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde wives on strike mílíọ̀nù náírà kan òun ni wọ́n gbé fún ó wá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ní nítorí pé nínú iná tí ó jó yẹn gbogbo àmì ẹ̀yẹ òun pátápátá ló fẹ́ẹ́ jóná tán nínú iná náà ṣùgbọ́n Ọlọ́run ti bá òun dá a padà báyìí báyìí báyìí.